Alhamdulillah, rabbil alamin gẹ́bí ní ìtẹ̀síwájú gẹ́bí a ṣe sọ in tí a mọ̀ fi bára ẹni sọ̀rọ̀ lónìí náà ni ọ̀rọ̀ tá ń pè ní bribery grafting and extortions àwọn nǹkan báyẹn báyẹn náà tí ó jẹ́ pé òfin ẹ̀sìn ó fi ojú àbùkù wò ó rí sí ìwà ọ̀daràn likewise bẹ́ẹ̀ náà ni òfin tá a wà nú ayé náà ojú tí òun náà fi wò kò fojú kékeré wò eléyìí yóò fi jẹ́ pé màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbà wa ní ìmọ̀ràn torí gbogbo alámọ̀rin tá à ń sọ yìí tá à ń pè ní akilil haram ìmọ̀ jẹ oúnjẹ haram yìí àtàwọn ọ̀nà tó kún síta bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣàlàyé yìí iṣẹ́ ẹ̀mí ni iṣẹ́ ọkàn ni mindset ni tọ́kàn báyìí ti lè dàrú lé lórí tọ́kàn bá ti lè balance láti lè gbà pé eléyìí wọ́n ní òótọ́ ẹ jẹ́ ká jìnà sí eléyìí wọ́n ló tọ́ ká ṣe kí ni ká máa múlò n tí ó jẹ́ wàhálà jù ni pé aburú yẹn náà yóò ṣì máa persist ìyẹn ó fà á tó fi jẹ́ pé ogun ọkàn ni ogun ọkàn tó yẹ pé ojoojúmọ́ láyìn láti máa rìfísì tẹ̀ ojoojúmọ́ ló fi jẹ́ pé àwọn lecture kan wà kìí pẹ́ kan lọ́dún kan láàkàn máa sọ mọ́ a máa sọ continuously látara àwọn effect táwọn kìíní ti nínú ayé wa effect táwọn kìíní ti nínú society wa torí pé oríṣiríṣi náà làwọn tí wọ́n ń ṣe oríṣiríṣi ọ̀nà làwọn náà ń gbà fi ń rí fọ́ọ̀mù so ìmọ̀ bá ọkàn wa jáde lórí ìrìfọ́ọ̀mù ọkàn wa lé lórí ìyẹn ní èdè káwa náà lágbára láti lè kọ̀ǹtró ọkàn wa nígbà tó bá fẹ́ direct wa lọ sí ibi tí ò dáa kò ní jẹ́ pọ́kàn wa ní ọmọ kọ̀ǹtró wa Allah subhanahu wa والنفس ومن والنفس ومن سواها والنفس ومن سواها ọlọ́run ló ń fi ẹ̀mí búra àtàwọn nǹkan tẹ́mi comprise nǹkan tó máa tẹ́mi máa ń ṣiṣẹ́ lé lórí nínú àwọn nǹkan tọ́lọ̀ bàdékẹ́lẹ́ wá ròyìn pa ẹ̀mí ni pé fàálẹ̀ àmàhà fujuraha wa taqwaha ọlọ́run fẹ́mi lágbà láti lè mọ̀ tó tọ́ àti tí ò tọ́ ibùn ẹni tí ń jẹ́ ń di aburú tá ń sọ yìí gẹ́gbà pa aburú ni o lè sọ publicly ó sì lè má lè sọ publicly ìyún túkà sí pé àmàhà fojú rà àtẹ̀kùwà ha ogun ẹ̀mí lọ́rọ̀ ní tá à ń sọ yìí gbogbo àwọn kẹta tí ń káwọ̀ lájẹta ti bẹ̀rẹ̀ sí káwọn bọ̀ yìí ogun ẹ̀mí ni kìí ṣogun pé ya tán kọ́dà tó máa gbé owó fẹ́ lòmíì amọ́yẹ lòmíì tẹ́ pé ti sórí ilé ìdí aburú tá à ń sọ yìí tó ń ti bẹ́ẹ̀ kó kó ń torí pé kò tí ì rẹ́mi rẹ̀ jà ọlọ́run wa ni kọ̀dẹ̀ afúláhàmà zakaha ẹ ń bá jẹ́ pò ń ló lágbára láti máa kọ̀ǹtró ẹ̀mí rẹ̀ tíṣẹ́ mi rẹ̀ ní kọ̀ǹtró rẹ̀ tẹ́pò ní kọ̀ǹtró ẹ̀mí rẹ̀ lórí dáadáa mọ̀nzàkáhà ẹ máa ń kọ̀ǹtró ẹ̀mí rẹ̀ lórí dáadáa kọ́dẹ afúláhà ọlọ́run ló ti jèrè ara àwọn ẹni tó jèrè lẹ́ni yẹn wà kẹ́ni yẹn kárẹ̀ ẹ̀kọ́ ara àwọn tẹ́pọ̀ náà bàdìkẹ́ láti bless count yourself as a bless. wàkọ́dẹ máa ń ẹni tó bá jẹ́ ní ẹ̀ èèyàn tó jẹ́ pé mí ẹ̀ oní kọ̀ǹtrẹ̀ wakọ̀dẹ̀ kọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pé irú ẹni báyẹn ó ti wà lára àwọn tẹ́wé kíni tí ó ẹni tó ti ṣòfò tó ti pàdánù eléyìí n tá àgbòye concept ni pé ẹ̀mí wa ń là kọ́kọ́ tẹ́mi wa bá ti lè open fódodo tẹ́mi wa ṣetán àti reason along pẹ̀lú òdòdó tí wọ́n sọ fún wa aburú tá à ń ní yìí tá a sọ pé òun gbilẹ̀ láwùjọ yìí a rí control ṣùgbọ́n mi ẹ̀yin ìjọba àti gbogbo wa ẹ̀mí wa ti di ẹ̀mí wa ní control wa kọ́lá ń control ẹ̀mí wa ẹ̀mí wo ò ní ìmọ́lẹ̀ tí ó fi lè mọ́ ṣàlàyé dáadáa fún wa mọ́ abúlé mi wa ń pa wá láṣẹ rẹ̀ a ní ọ̀rọ̀ rìbá la fẹ́ sọ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ni nínú hadith tí Abu Hurairah gbà wá anábà ah, muhammad sallallahu alaihi wasallam sọ pé láàánà rọ́ṣí wàlmùrtẹ́ṣì láàánà rasulullah sallallahu alaihi wasallam rọ́ṣí wàlmùrtẹ́ṣì tó máa sọ pé láàánà láàánà lára àwọn táwọn àfà tù sí ni pé ẹni yẹn ó ti wà lára àwọn tọ́nà gbè jìnà sí kẹrẹ̀ àwọn méjì tó wá ń bẹ́nu hadithi ìgbèjìnà sí kí ọlọ́run kọ́ máa bá wọn jẹ̀máà lórí ìkíni lórí adùn ayé lórí ìkíni lórí àwọn ìtafẹ́ káyìí arọ́ṣí wàlùmùtẹ́ṣì ẹni tí ń fúnyàn bribery ẹni tí ń fúnyàn rìbá tí ń fúnyàn bribe tí ń fúnyàn ní ọ̀tọ̀ ẹni tó ń fúnyàn ní owó ẹ̀yìn ṣeun tí ń fúnyàn lówó ẹ̀yìn wàlùmùtẹ́ṣì àtẹ̀ntò náà gbà àwọn méjèèjì anábà Muhammad sọ́lá sọ pé kígbe jìnà sí kí ọlọ́run lọ́mọ bá wọn jẹ̀máà àìwà pọ́rọ̀ tó wà nílẹ̀ kì í sọ̀rọ̀ pé báyá ogun àdájà ogun àjọjà ni ọ̀rọ̀ bribery it has come to a level tó jẹ́ pé tá a bá ẹni tó fẹ́ ṣe dáadáa àfi kó fi bribe tí ó bá àfi kó bribe yẹn tí ó bá bribe yẹn kò ní rí ṣe ẹni tó sọ pé ah, òun fẹ́ control mi ara òun tóun náà ó bá ṣiṣẹ́ òjò rẹ̀ tí ó bá sọ̀rọ̀ àfi tí ó bá bribe yẹn torí pé gbogbo ibi tí ọ̀rọ̀ tá à ń pè ní bribery sànde ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n rí tí wọ́n gun kan bàǹtà bàǹtà bàǹtà àwọn tẹ̀lé tí wọ́n tí wọ́n ń kọ́lé ńlá ńlá ńlá ńlá ńlá ńlá inú tó kálukú wọn ń public official ẹni jẹ́ public officials kò jọ pé ń bọ́nú ọ̀rọ̀ yìí ẹ wọ ọ̀gọ̀rọ̀ àwọn town planners ẹ wọ ọ̀gọ̀rọ̀ àwọn nepas wọ́n tàbíkú wọn bá ti gba bribe nísìn lórí ọ̀rọ̀ àwọn nígbà tí wọ́n bá cross-red ilé pé ẹgbà tó yẹ kí ẹgbà láti lọ bá wọn ẹ̀rọ ẹ̀mọ́ kan wá wọ́n bá gbowó kan lọ́wọ́ yín wọ́n ní ẹ máa lọ it is cost free ti yín nù nínú àwọn tí wọ́n ń jẹ́ pé wọ́n ń bomi wẹ̀sì aburú ìjù public servants jẹ́ kan àwọn public officials jẹ́ kan tí ó pé lára bí oúnjẹ èpè táwọn náà ń jẹ tí wọ́n fi ń sanra nù. ẹ lè yọ wọn kò ní aburú yìí. ó sàn ó sàn títí títí títí aburú báíbìlì sàn títí títí títí ó sàn dọ́dọ̀ àwa tẹ́ pé a tún lè jọ ordinary individuals. táwọn ní kẹ́lómi wa jẹ́rìí kó wá wí kó alice pé ah ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ jọ́ kìíní àná ó ṣojú yìí ẹ̀jù mo fẹ́ kí ara mi jẹ́rìí lórí ọ̀rọ̀ yẹn níbì kan yóò demand. níta wá ń pè ní bribery ó lè má jẹ́ ó lè má jẹ́ in terms of money ó lè má jẹ́ in terms of money. bákan náà kò sí fọ́ọ̀mù tí ò lè gbà wá kódà lè jẹ́ nítorí ó lè jóbe àna rẹ̀ dáràn tó pàna rẹ̀ ti wá dáràn ní ìsinyìí kò sì ẹ̀ka gbọmọ lọ́wọ́ òun àìmọye àwọn èèyàn ló yẹ pé ìdí tá fi ń fúnyàn lọ́mọ tá fi ń fúnyàn jẹ́ lómi fi torí pé girlfriend rẹ̀ ń bẹ́nu lé ibì kan nípa mi ò lè gé náà tàmí ìlú rí àmọ́yé tá a ti rí àbí ṣe àwọn délé <laughs> ẹ̀sà almuhim ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí fìdí tí ò sí ó dé fìdí àwọn tó yẹ pé nípa náà wọ́n ń ṣe àwọn tó ń ṣe sports ó dé fìdí tiwọn náà bribery sàn sàn sàn sàn ó sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó yẹ pé àmọ́ pè ní politicians ó sàn dọ́dọ̀ àwọn tó yẹ pé àmọ́ pè ní àwọn foreigners foreigners officials of recent kọ́ la gbọ́rọ̀ pa pé MTN sọ recently it's not recently pé MTN àwọn kan tán lọ gba bribery tán lọ gba bribe lórí ọ̀rọ̀ at least nígbà tí gbàṣítù fi jẹ minister báwọn kan lọ gba bribe lọ́dọ̀ MTN mo fẹ́ ya píkṣọ̀ rẹ̀ kọ̀ọ̀kan fún wa ká tó a mọ̀ sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀rí kọ̀ọ̀kan náà al àti lọ́tọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi kí ló bí ń táwọn èèyàn fi ń lọ́bì àmọ́ yorí yìí sí láàrin àwọn olóṣèlú tẹ́yìn bá gbé bíìlì níwà tẹ́ pé bíìlì tó mú wá yẹn proposal bíìlì tó mú wá tó fẹ́ sọ ní house ó ní ìwúlò fún gbogbo àwọn aṣáájú ọjọ́ ọmọ nàìjíríà lápapọ̀ àtẹni tó wà ní house àtẹni tí ò sí ní house tí ọ̀bẹ lè fi owó kó bribe àwọn kọ̀léègì rẹ̀ ní house bíìlì yẹn wò ní pàṣẹ kódà wọn ń sọ̀rọ̀ lé lórí àwùjọ tá a wà nìyẹn ló yẹ kí n sọ pé ọ̀rọ̀ ìta mú yìí tó jẹ́ bribery kò síbi tí ọ̀sán dé ọ̀dọ̀ olóṣèlú ó wà ń bẹ̀ ibùn tó fi dọ́dọ̀ àwọn lọ́dà fa bribe jọmọ ìlú wà lágbájá ṣe ẹ mọ̀ pọ́ mọ́ wọ́n ṣe àjàdọ̀ kọ̀ọ̀lù kankan torí ìdáná ọmọ bẹ́ẹ̀ àmọ́ só ti ń rún lọ́wọ́ kọ́mọ̀dé kan àyìn mọ́ pé àṣẹ ẹ mọ̀ pọ́ mọ́ nísàlẹ̀ kòtò ń bẹ̀ ni ní inú bá panu mọ́ pé ìfẹsọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ èyí gbé dìbẹ̀rù nǹkan fẹsọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ni o mọ̀tẹ́ pé ọmọ òkè ta ni tóun ètò ọmọ yóò èèyàn wọ́n ti ra consent ọ̀gọ̀rọ̀ wa bribery ó dọ́rọ̀ bank ó dénú bank bank gangan bank officials bàbá èèyàn kú ẹni tó wá fi ṣe next of kin kí ló lè nu kẹ́ni tó fi ṣe next of kin kókó gbogbo àwọn dọ́kúmẹ̀ntì wa gbogbo àwọn fáàtì wa bank of kẹ́ni yóò bá rí owó gbà ó gbọ́dọ̀ bribe ẹni tó jẹ́ account principal tí ò bá back tí ò bá bribe àbí kó ti ní kickback tó ti ní ya percentage tí ó fún account officer yẹn ó lè mọ̀rọ̀ owó yẹn gbà ìsẹ̀mí ayé tá ń gbé lónìí ni débidébi pé contract ti ń jáde lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba contract ti ń jáde látọ̀dọ̀ ìjọba ìjọba gangan gọ́vnà tí ó fún yàn contract àbáwọn tó jẹ́ àwọn tó jẹ́ commissioners àbáwọn tó jẹ́ essays àbáwọn tẹ́pọ̀ àwọn ni wọ́n ṣe kùn kárí pé bò nẹni yóò ṣe rí contract gbà yìí àwọn náà ní kickbacks tí wọ́n gbà public officials tó wọ́n náà tí wọ́n bá sáìn gbogbo ẹ̀ tán fi fún ní ọṣẹ yìí onógbà kickback wọ́n gbowó lẹ́yìn nínú owó tẹ́niyẹn gbà tó fi sọ pé bí wọ́n sọ pé contract yìí o àwọn ó ṣe ní three three billion bóyá five percent or ten percent of that amount àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn kọ̀ọ̀kan ní ọgbà nù rẹ̀ kí lè yun owó èlé ìyẹn ò jẹ́ kó yẹ pé ká lè máa wo pé ta ló lè ṣe mọ́ talẹ́ni tó le jùdí talẹ́ni tó le fúnyàn lówó òun là ń wò lónìí ó jẹ́ kẹ́pá àwùjọ wa ti dàrú ọ̀rọ̀ tá à ń sọ yìí ó débi ọ̀rọ̀ primary school secondary school universities tertiary institutions primary schools ó wà ń yes ẹni tí òbí tí bá ń fún títà lówó owó òpin dé owó tí òpin dé àwọn kìíní yẹn ọmọ yìí ò ní fail àdámọ́ ni ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn school kan wọ́n ṣe dáa wọ́n báǹdì kí teachers kó máa gba any teachers tán máa mọ̀ kó bá sí ó gba ẹ̀bùn kankan látọ̀dọ̀ parents any teachers tán máa mọ̀ kó gba ẹ̀bùn kankan látọ̀dọ̀ parents wọ́n yà sáà kẹ́ni àbíkan fún penalties. àbí tábà fojú èmi wò gbogbo títì tẹ̀rí tó bend tí ò lọ straight kì í ṣe fàdámọ́ nature bí wọ́n ṣe yà geographically ló jẹ́ kó bend o power pass power ni o bribe ni o ilé ilé kan yóò mú ilé kan bẹ̀rù àwọn èèyàn bá lọ rí àwọn tó wà ń ṣáàjì wọ́n bá pẹ́ títì wọ́n pẹ́ kó wọ́n sùn títì kó lẹ́gbẹ̀ẹ́ bí tó yẹ kó gbà wọ́n fẹ́ wọlé èèyàn ńlá wọ́n fẹ́ rólú ẹ̀ tó ló lọ ìyẹn wá di pọ́nkálukú náà wá ń wá owó yẹn at all means kó fi jẹ́ pọ́nkálukú náà lè níṣe eléyìí àtẹ̀ntí wá ń fún yàn tí òbẹ̀ kan wọlé òun àtẹni tó gbà ànábì sọ pé gbèyí náà sì kẹ ọlọ́run kó máa bẹ́ ní kọ̀ọ̀kan wọn. ọlọ́run ọba àlékiọlá ó má pèjúwe nǹkan tá à ń sọ yìí ó mú wá náà Al-Qur'an nínú sọ́ọ̀tù ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin ànábì wa Sulaiman alayhi salatu wa salam nígbàtí ó wúdáwúdá tó wá ṣàlàyé nípa àwọn nǹkan tó rí nípa àwọn tí wọ́n yẹ pé obìnrin ni olórí wọn tó yẹ pé wọ́n sì tún ń forí balẹ̀ fún oòrùn níta fẹ́ ń bẹ̀ ni pé nígbà tí anabi suleiman send message sí arábìnrin tán arábìnrin pé àwọn ìjọ rẹ̀ kọ́ọ̀lẹ̀ ti ya ayu alimalawu aftuni fi amri ma kuntum qati'atan amran hatta tashhadun ẹ̀yin jẹ̀mọ́ ẹgbàmímọ́ lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí àwọn kan ní àwa sọ pé agbọ́dọ̀ àwọn ọlọ́run àwọn ní ká máa sìn àti gbọ́dọ̀ wá darapọ̀ máwọn kí ni ká ṣe wọ́n gbófin kan wá tí ò sí inú òfin wa ń táwọn rẹ̀ sọ fún ni pé kọlu àwọn olólè dojú ìjà kọ wa ní ẹjẹ́ àṣìjà gbogbo àwọn ẹ̀bùn tẹ́lẹ̀ omi ń gbà kò jẹ́ kó lè sòdodo mọ́ kó lè sòdodo mọ́ ní gbogbo àwọn ẹ̀bùn tẹ́lẹ̀ omi ń gbà. ni pé bima yarji'ul mursalin bóyá ẹni tó sẹ́yìn méjèèjì sí wa ní tí ó ń ṣe rẹ̀ ni pé ẹja fi ẹ̀bùn ránṣẹ́ sí káwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ́pẹ́ bùn ó bá dá wọn lẹ́wọ́ kọ tí ò ní jẹ́ kí wọ́n lè ṣe nítorí fẹ́ ṣe mọ́ ẹ̀jẹ̀ afẹ́bùn ránṣẹ́ sí wọn. ìyẹn ló jẹ́ kí n sọ pé ọ̀gọ̀rọ̀ àwọn ministers political appointments ọ̀gá um, political officers àbí ẹni tí ẹ pa an ordinary person náà tó di àwọn pòkò kan mú báwọn power ẹ̀ ṣe máa ń play nìyẹn ó kìí ṣe gbogbo àwọn gift tí wọ́n ń fún wa pátápátá yẹ́nyẹ́ ló jẹ́ pé nítorí tọ́lọ́ náà fi ń fún wa wọ́n fún wa gift àbíjọ́ tí àbí nǹkan kan kan ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kan ti ń bẹ lọ́wọ́ wọn káàbà lè sọ̀rọ̀ lórí àwọn káàbà lè dá sí mọ́ àbí nítorí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ibi tí wọ́n sọ pé kágbófinró agbófinró tán ni kó mójútó wọ́n ní kó enforce law agbófinró wọ́n ní kó enforce law ẹni tó ń náà wá tí ìgbà ìwé kan àbí tí ìwé rè pé yóò rùn wọ́n mọ́ ọlọ́pàá lọ́wọ́ onáà ló sì dórí rédíò onáà ló dórí kinní kan onáà ló mọ̀ bọ́lọ́pàá pọ́lọ́pọ̀ ọ̀dà sẹ́gbẹ́ inú ṣẹ̀rẹ́ islam èyàn mélòó ni ó dáhùn àwọn méjèèjì inú ṣẹ̀rẹ́ islam àwọn méjì ni ó dá islamically àwọn méjèèjì ló dáràn torí pé arọ́ṣì wà lùmùtẹ́ṣì láàánà rọ̀sùlù láàánà fún rọ̀sùlù láì sallallahu alaihi wasallam ẹn tó fún yàn àti ẹn tó gbà ló dáràn fún ọlọ́pàá lówó kí ètò ọlọ́pàá náà fi gbowó that is the problem àmọ́yé gift ọjọ́ birthday gift yẹn ọmọ yín fẹ́ ṣe wedding mo ti bá yín pìpì hall kan lẹ̀ ẹ máa gbé àwọn caterers tó máa ṣe kinní kan gbogbo àwọn kinní ìkéyẹ pé nítorí tọ́lọ́n gbogbo èké ṣe pọ́ọ̀rọ̀ ẹ má gbọ́ o àwọn kan wà tẹ́ pé àníyàn rẹ̀ làwọn míì fi ṣe ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ rẹ̀ majority àwọn tí à ń sọ yìí tán wà ní aims of affairs wa yìí àwọn gift tí wọ́n ń gbà kéé gbé gift torí tọ́lọ́n àbí nígbà tó gbé tèlóhùn fún one billion òun fi dá sí covid nineteen torí tọ́lọ́n sáà ní gbogbo àyè ṣùgbọ́n ṣúgà wọn àṣúgà wọn kó tó fún wa one billion ara ṣúgà ní sixty naira pa agolo ní ìṣòro ti di hundred naira pa agolo ẹ̀bùn náà sáà ni but ẹ̀bùn yìí gbogbo wọn ń ṣe torí pé ńgbà tán bá fẹ́ gba àwọn license kan lórí àwọn product kan lórí àwọn kankan kan àwọn náà ó ní freedom láti lè confront wọn pé ẹjọ́ wá fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí fún wọn ẹ̀bùn tán fún yín lánàá náà ó mọ ṣiṣẹ́ nu ara tiyín náà ló fi jẹ́ pé àwọn tí wọ́n pẹ́ẹ̀gì pé kí tíṣà mọ́ gba ẹ̀bùn kankan lọ́wọ́ pẹ́rẹ́ǹtì wọ́n ṣe dáa tó tíṣà ti bá ti ń rẹ́bùn gbà lọ́wọ́ pẹ́rẹ́ǹtì ọmọ pẹ́rẹ́ǹtì yẹn ò ní fẹ́ẹ̀lì o tí ọ̀bà wá fẹ́ẹ̀lì tó bá ti àfẹ́ fẹ́ẹ̀lì gẹ̀ yóò láwọn special treatment kan táwọn yòókù ní ní eléyìí òun wá ní táwọn ọjọ́ yìí àbí tí olórí wọn obìnrin tó sọ fún wọn pé àwọn ó sẹ́ndì ẹ̀bùn sí anábọ̀wá Suleiman alayhi salatu wa salam jẹ̀máà ṣe kí mi àti yín ṣe wá jẹ́ òun wà nánà bí Suleiman wáyà falamma jaa Sulaiman nígbà tí gbogbo àwọn tí wọ́n kọ́ ẹ̀bùn òdòrí sísìn kẹta kódé yìí tí wọ́n kódé wá bá ànábì wa Sulaiman ntánàbí Sulaiman sọ pẹ̀lú ogun tán kódé ni pé atumidunani bimali ah atumidunani bimali sẹ́mìlẹ̀ wá fi gbogbo dúkìá ìtàn ìmìlẹ̀ wá fayé tàn sẹ́mìlẹ̀ wá fayé tàn oríṣiríṣi right amẹ́yẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ láwọn èèyàn ti fi bribe náà ti peg kalẹ̀ tí mo jẹ́ kó dọ́wọ́ ẹlẹ́tọ̀ mọ́ àìmọye owó olówó tí ń bẹ ní bank ni bankers tó jẹ́ pé account principals ló ti gba bribe nìjẹ́ kó wọ́n yẹ sọ̀kalẹ̀ mọ́ látara ilé olórogún àmì torí nǹkan mi. àmọye ń tẹ́pọ̀ òun ló mọ kínní is an expert but kò lówó láti lè pursue eh, eh, project contract ó gba àwọn public officials principals tán wà níbi kínní ìwọ̀n òní fún tó gbé kò lówó lọ́wọ́ kò lè fowó julẹ̀ wọ́n lè má gbà by hand ó lè ra bàtà wá mọ́ye àwọn táwọn rí tí wọ́n fi ìsìn wọn ra bàtà wá fún wọn iṣẹ́ kí mo ṣe fún ọ tó ń ra bàtà fún mi àbí wọ́n fún yàn lápọ̀ìntmẹ́ǹtì ẹnìkan tí wọ́n fẹ́ wọ́n fún yàn lápọ̀ìntmẹ́ǹtì speakers kìnnì kan speakers ẹnìkan tí ń ra aṣọ wa ìkan tí ń ra ṣúùtù wa àwọn kan tí ń kó bàtà wa àwọn kan tí ó kìnnì kan wa ah ẹ wá bèrè pé ṣe so so so good ṣe lórí dáadáa náà ti lè lè iṣẹ́ náà sí ni wọ́n pọn ní láìlọ́ọ̀nù ẹ̀bùn ni bribery ni anabi suleiman wa sọ pé àtòmí dúnà ni mẹ́ta ni ṣé òun lẹ́rẹ́ máa fi gbogbo àwọn afẹ́ ayé lẹ́rẹ́ máa fi tàn fàmà àtà ní Allahu khairu mimma àtàkùn gbogbo tẹ́ ẹ kó wà yìí ó lè jẹ́ sọ ayé lọ́dọ̀ tí kò sì dùn mọ́ yín ṣùgbọ́n ìtọ́lọ̀ ń fún mi ó dáa ju gbogbo ìtọ́lọ̀ kó wà yìí lọ ìtọ́lọ̀ ń fún mi lára ń tọ́nà ń fún tó ń kílèmù jọ́kì ní àná kó fi lè rẹ́sìn tó fẹ́ pè wọ́n sí pè wọ́n sí òun náà ni pé ìbáàdà àti ìmọ̀ ìjọsìn fún Allah subhanahu wa ta'ala tọ́lọ́ ń fún mi ó ní fọkànbalẹ̀ ju gbé ìtẹ́yìn kó wa tó já fi ayé lọ. ọ̀gọ̀rọ̀ àwọn àfáàs ni wọ́n ti gbẹ̀sìn lẹ́nu wọn náà ti gbé nǹkan míì sẹ́nu wọn látàpá wọn náà ti ń gba wọ́n ti ń gba little stipend lọ́wọ́ àwọn olówó àwọn náà lè sòdodo mọ́ ló jẹ́ pé kan náà àwọn àfa sọ̀rọ̀ kan èèyàn méjì ni máa ń ráyè sòdodo èèyàn méjì nínú àwọn tí wọ́n máa ń ṣe wá sí ẹni tó náà bá ti dowó lọ tó ti da owó ní tówó rẹ̀ ti tó ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń bá ní kọ̀nà àn kòkòrò ojú rẹ̀ tí òjò débi ọ̀rọ̀ owó tí òjò kó débi ọ̀rọ̀ afẹ́ ayé afáàtí máa ń ṣe wá sí ìkánú àwọn ìkánú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní táfà kan wá ti wá sí egun ẹ̀ bá ń lé tégun ẹ̀ bá ń lé ẹ̀yìn táà mú owó kan tó jẹ́wọ́ tó gidi gan bí pásù ẹ̀kan àti ẹ̀kan fi hàn báyìí kẹwàá ti bọ̀ lápò yóò lu tọ̀nù wá sí yóò yí sí nǹkan mi ọ̀rọ̀ owó gbọ́dọ̀ rí báyìí ló jẹ́ ká sọ pé ọ̀rọ̀ bribery kò síbi tí ò dé kò síbi tí ò sàn a kálẹ̀ ní ìsìnbó ni ò dé politician tó fẹ́ pọ̀ sí yóò fa àwọn kọ̀lígì ẹ̀ lówó ká tó wá sọ pé anonary forces tó fẹ́ gbé ọ̀rọ̀ wá fún àwọn tó fẹ́ lọ́bì àwọn issues kan àbáwọn points kan tí ó ṣe gba ayé láǹfààní oní ọgbọ̀rọ̀ tún lówó lọ́wọ́ kẹmáà báwọn ànábí ọlọ́run ṣe wá báwọn èèyàn lórí wọ́n avoid ẹ̀bùn tó lè mọ́jẹ̀ kan lè sọ ayé sòdodo I have one principal tí mo sì bá pàdé rí ní di civil servant àti ó jẹ́ civil servant tá máa ń pín àwọn owó kan tó yàtọ̀ sówó oṣù wọn pín ìbá wọn gbà kì í ṣe gbogbo èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ o pín ìbá wọn gbà kódà ó láwọn owó kan tó máa ń fún wọn weekly uh, weekly or monthly fifteen thousand naira kan báyìí nígbà yẹn ni o wọ́n yà fi sọ káwọn yẹn mu tíì wọ́n fi pẹ̀ káwọn àwọn wọ́kà tó ń bẹnu wọn fi ní ọ̀dà pé bíi maintenance kìíní kan lówó yẹn eléyìí ìṣàròwò oṣù àwọn àwọn onígbà wọn ní àwọn kàn ní káfíńkà fáwọn tó wà lọ́fíìsì àwọn tó. sítẹ̀mù ti wá dàrú débi pé èèyàn kan láàrin ọgọ́rùn-ún kẹlẹ́ mọ̀ rí tí ó mọ̀ ìsàfún kìíní ó ń kálukú tí ń gun kọ̀ bẹ̀ntùbẹ̀ntù tí ń fẹnu àtẹ̀bú àwọn tí wọ́n ń saburú ìwò náà aláburú ni. àwọn ọmọ kan dáràn kan tá ìgbà kan àwọn ọlọ́pàá wá mú wọn israel káwọn ọlọ́pàá wá àwọn ọlọ́pàá rí pé n tí wọ́n jí wọ́n jí kinní yìí ni and tell you what three million as at then instead kí wọ́n wá approach court àwọn ènìyàn àpì ọlọ́pàá gbẹ̀bẹ̀ wọn wọ́n sì gba eight hundred thousand naira nu owó yẹn eight hundred thousand naira gbà nu owó yẹn jẹ̀máà ṣé wọ́n enforce òfin tí wọ́n ní ká enforce mọ́ báwọn ẹni tó fún wọn àtàwọn tán gbà kí la dàrú yẹn ráìtì ẹnìkan oná ti fi dùn ìwà aṣọ ráìtì ẹni yẹn dùn lára nǹkan tí Islam wá láti wá láti wá láti wá láti wá láti wá láti wá fún freedom yẹn nàmẹ́bọ̀ Muhammad sọ̀sọ́lá sọ fún wa yìí pé láàánà Rasulullah sallallahu alaihi wasallam àrọ́ sí wàlùmọ̀tẹ́ṣù ẹni tí ń fún yàn ní bribe àtẹni tí ń gba bribe òun là nàbọ̀ Muhammad sọ̀sọ́lá sọ pé kí àánú ọlọ́run kó jìnà sẹ́ni yẹn lára tó yẹ káàánú ọlọ́run tán láàrin àwa mùsùlùmí lónìí ó ní pọ́gbọ́dọ̀ àwọn táwọn wò léèyàn ọlọ́run àwọn náà ń gbowó ẹ̀yìn àwọn yẹn gán gbowó ẹ̀yìn débi bí wọ́n tún ní ká máa takò ẹ̀sìn wọ́n gbowó ẹ̀yìn bẹ́ẹ̀ tún máa takò ẹ̀sìn àbí gbogbo àwọn àwọn àfáà tí wọ́n ń bú gbogbo àwọn Bukhari Muslim gbogbo wọn báyẹn ẹ rò pé nítorí ìtọ́lọ́ọ̀ náà kàn sọ gbogbo tán sọ àbí àwọn àkàtúntì lẹ́kùn ẹnu wọn lẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn náà ní ká lọ bí hadithi Humayd As-Sa'idi yìí léyìí tó sọ fún wa pé anábà Muhammad sallallahu alayhi wa sallam anábìran ẹnìkan níṣẹ́ láti lọ gba tax láti lọ gba àwọn owó kan wá fàjáàhù al'amil hìna farago min amalihi nígbàtẹ́ ni parí àwọn iṣẹ́ tí wọ́n anábì ní kò ó wá bá nàbà mọ̀sálẹ́m wá sọ́nà bá mọ̀sálẹ́m pé haza lakum wa haza uhdiya li níta ní kí n lọ gbà wá owó tẹ́ ní lọ gbà wá gbogbo àwọn ẹ̀tọ́ tẹ́ ní lọ gbà wá ó ní àwọn tán kó fún mi rè wa haza uhdiya li eléèlé ìtàn tó fún mi náà tó jẹ́bùn ìtàn tó gift ìtàn fún mi náà rè hmm, sallallahu alayhi wa sallam anábà muhammad sallallahu alayhi wa sallam wá sọ yí pé afala qa'adta fi bayti abika wa ummika fanazorta ayuhuda laka amla afala qa'adta fi bayti abika wa ummik ṣé nígbà tí wọ́n ran sẹ́ẹ̀sìn pé kò lọ gba nǹkan wá wọ́n wá fún ọ wọ́n tó wá fún ọ náà ní nǹkan that means concept yẹn o kẹwàá rí lè tẹ̀mọ́ ní ìṣẹ̀lẹ̀ ní ayé lónìí ànábìwá ni ṣé tó bá jókòó nu ilé bàbá rẹ àti ìyá rẹ

ànábì ní pé kí ló ń ṣàwọn èèyàn náà àárọ̀ wọn ṣe pé kí wọ́n lọ ṣiṣẹ́ wá fún ọlọ́run Allah subhanahu wa ta'ala kan lọ gba àwọn ẹ̀tọ́ kan wá tó jẹ́ pẹ́tọ̀ ọlọ́run ni wọ́n á máa sọ pé ah, wọ́n fún eléyìí ní tẹ́ni gbà wá wọ́n tún bèèmí náà lélẹ́yìí ṣé táwọn alẹ́kọ̀ọ́ sínú ilé bàbá wọn àti ìyá wọn ṣé wọ́n wà fún wọn ní nǹkan yẹn fàwàlẹ́dì nafsun Muhammad biyadihi ànábì wa sọ pé òun fi ọba tí ẹ̀mí ànábì wa Muhammad sallam tó wà ànábì wa Muhammad sallam bẹ lọ́wọ́ rẹ̀ òun fi búra la yagullu ahadukum minha shay'an illa jaa bihi yawm al-qiyamah yahmiluhu ala unukihi ẹnì kankan ò ní ṣàbòsí àbí kó mú kankan nu owó tó jẹ́ pé owó tí èso owó rẹ̀ kó jẹ́ pé dúkìá ń dúkìá kéèyàn mú kankan nu dúkìá ń dúkìá àbíkẹ́ pé lálùkì àmọ́ ẹni yóò padà wọ́n padà gbé kọ lọ́rùn wa ni lálùkì àmọ́ ara ẹ̀kọ́ tá a lè rí kan hadithi ó ní pé ọ̀gọ̀rẹ́ tó yẹ pé official works ló ń ṣe àti gift ètàn fún o tó ń pè gift o àti owó official owó gbogbo èlé ẹ̀kọ́ máa rẹ́mìtì fún gọ́ọ̀mẹ̀ntì àbíkọ́ rẹ́mìtì fáwọn tó gbé níṣẹ́ lé lọ́wọ́ ìyún gẹ́gẹ́ lòun náà fi bọ́ kó o bíi pé famani takọ̀ faqad istabra li dinihi wa irdihi ẹ̀ ń bẹ́ẹ̀ ti lè bẹ̀rù kó haram tí o ti fẹ́ kónú rẹ̀ ẹni yóò mọ̀ dáàbò bo nǹkan méjì ẹ̀sìn rẹ̀ àtọmọlúàbí rẹ̀ ṣùgbọ́n tó bá wọ pé ẹ̀wọ̀ gbé ejò jíjẹ ni tẹ́lẹ̀ mẹ́wàá jára mù m ẹbá bòmí ni ẹwọ ẹ̀ńtà nẹ́bí ń sọ ní ìsìn ẹjẹ mú instance kan wá dáadáa ni ní ni ń náà àwọn hospitals primary àwọn sọ̀rọ̀ ọjọ́ kan lab scientist òun wá ní ó wá ní ìgbà tó ń dé ọ́fíìsì òun ò bá àwọn instrument kọ̀ọ̀kan bẹ̀ òun ò bá àwọn instrument kankan òun lòun fowó òun lòun raise owó tó ń fi ra àwọn instrument sínú ẹ̀ that means gọ́ọ̀mẹ̀ntì ò ní right láti àwọn béèrè lọ́wọ́ òun pé èlò làwọn pa èlò ní kinní kan torí pé òun lòun ra instrument bẹ́ẹ̀ kò sí instrument bẹ́ẹ̀ ibi ibi tẹ́yà ra instrument sẹ́yìn béèrè owó lọ́wọ́ fine mo á rí pé ẹni ẹ̀dùn mi ṣe ń sọ̀n but mindset ẹ ti dọ̀tí kò understand àbí ìfìmọ́nù kí nìdí ni pé kò ṣe gbé irinṣẹ́ tó rà nǹkan rẹ̀ lọ sí ṣọ́ọ̀bù yẹn síwájú ìtàlẹ̀ bàbá rẹ̀ àdúwájú ìtàlẹ̀ mọ̀mọ́ rẹ̀ kó wá expect kí àwọn tó wá ń ṣe test lọ́dọ̀ ní ọ́fíìsì gọ́ọ̀mẹ̀ntì tó ń gbó lọ́wọ́ wọn kó yẹ pé ọ́fíìsì àwọn bàbá rẹ̀ àbí bàbá rẹ̀ bí iwájú ilé ìta mọ̀mọ́ rẹ̀ wọ́n ti lọ́ máa máa bá in as much ẹ pé ọ́fíìsì ìjọba náà lọ́ọ́ rà síhun kò lẹ́tọ̀ọ́ láti nánú owó yẹn àwọn example, tá a lè rí mú wá nìyẹn o ẹ jẹ́ ká wọnú ayé tá a bára wa ẹ jẹ́ ká wo oríṣiríṣi sign táwọn yẹn fi ń gba bribe sign oríṣiríṣi làwọn yẹn fi ń gba bribe nísìn in as much tẹ́pọ̀ bá wà ní ọ́fíìsì ibi tó bá gbọ́ sí ó lè mọ́ kódà ó dé at least kéèké bá rọ̀ pọ̀rọ̀ àwọn government workers nìkan o àwọn industrials kọ̀ọ̀kan àwọn oríṣi àwọn industrial ta nínú àwọn náà gba bribe àmọ́ àwọn gate man tẹ́ pé tó wá fẹ́ wá kọ́ fẹ́ wọ kó tó lè wọnú iléeṣẹ́ yẹn tó bá ti mọ̀ jùlẹ̀ ò ní gate man gbà secretary gbà ìwọ tó bá fẹ́ rí manager tó dẹ̀ fẹ́ mọ̀ pé ó fẹ́ present àwọn kan ó fẹ́ gbá àwọn contract kan wọlé ó sì fẹ́ rí manager ọmọ fún secretary náà níbi owó èso kan wọn náà máa fi gúnlẹ̀ ìmọ̀ fún yẹn ò ní rí gbà ò ní ráyè rọ́gà eléyìí lára àwọn nǹkan tí ń dá àwùjọ wa rú ni ta ní láti bójú wò ọ̀gọ́ òṣòro orí àfikún fún gẹ̀tìmá ọ̀kọ́ fún gẹ̀tìmá kìí pẹ́ kan náà bí ọjọ́ mẹ́ta tàbí láàrin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan wá ti ń wá ẹgbà ẹ̀bà ceramic ọ̀nà òsì ràn mọ́wọ́ kò fún ọ́n torí tọ́lọ́run torí pé ó sílẹ̀kùn fún wọn ó fún ọ́n torí pé jọ́mi tó bá fẹ́ wá welcome to first bank kò lè kí wọn náà pé welcome ashbahadalik eléyìí nínú àwọn abúta abára wa nínú àwùjọ rẹ̀ nìyẹn ní tó bá fi lè mú ata wà ní ọ́fíìsì kan ó lè mọ̀jà sí gọ́ọ̀mẹ̀ntì wọ́n gbà wá sí ibi iṣẹ́ kan in the process tá a wá ń ṣe yẹn lọ́wọ́ ó lè jẹ́ housing iṣẹ́ ó lè jẹ́ iṣẹ́ tá a bá jókòó máa ṣe ni in the process tá a bá ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ẹni ẹ̀bùn tá a bá fún wa ń bẹ̀ kí ṣòwò wa o torí pé wọ́n fún wa lẹ́bùn ká má gbẹ̀bùn ó dáa tá a bá wá gbà á dà mára fact tá a fẹ́ fáwọn tó wọ́n gbé àtàn gbéṣẹ́ fún wa ni o nítorí pé fífún tán fún wa pẹ̀lú àdìsí tá a kà yìí wọ́n fún wa ń torí kíni báyà tó lọ́jọ́ míì ẹ̀tọ́ tá a wá gbà lọ́wọ́ àwọn yẹn káwọn yẹn pa àwọn àmọ́dà wọn láwọn wọn lè mọ postpone wọn mọ procrastinate àwọn nǹkan tó kàn máa ń gba tenement rate wọn tó ń gba tenement rate. àwọn ṣọ́ọ̀bù kan wà pé wọ́n jókòó dáadáa wọ́n mú tí wọ́n fún wọn minerals mú wọ́n tún jẹ búrẹ́dì àwọn ṣọ́ọ̀bù bíbà tẹ́pẹ́ táwọn tó ń gba tenement rate bá débẹ̀ gan wọ́n máa ń ah, yẹ fún <laughs> tẹni bá ń gbò bá jẹ́ ẹ̀tàn sẹ́yìn pé owó ẹ̀tọ́ tó yẹ kó bá gọ́ọ̀mẹ̀ntì gbà wá ó ló ti fi jogún fe ọ̀gá táwọn góòtà sí lọ́rọ̀ ìjọba wà láàrú òpè alága tó náà jókòó gan àbáwọn kí n kẹta jókòó náà àwọn náà ságo ń búgbò eléyìí omi tí wọ́n fi ń wẹ domi ọ̀daràn táwọn ó ti domi ọ̀daràn kílù ilé dá alúkọ̀tà sí láti wá gbé ká change mindset wa èèyàn ní èlò lówó tó mọ́ ló mọ́ lóòótọ́ ká sọ tọrọ owó tó ń kálukú wa ń pariwo pa ní owó èèyàn ní èlò lówó tó mọ́ ìyẹn mo sọ fún eléyìí náà mo gbọ́dọ̀ fi sọ̀dọ̀ bí ọ̀rọ̀ àwọn aláàfáà dé náà gbogbo ẹ̀yin tẹ́ ń gba tabaruat tẹ́lẹ̀ ti láwọn oríṣi àwọn lajnet láwọn oríṣi àwọn àwọn àwọn ìgbìmọ̀ àbíkí sọ pé ẹ ti láwọn foundations tẹ́ wá báwọn èèyàn gba owó ẹ̀ bá wọn gba ẹ̀tọ́ ẹ bá fẹ́ kọ́ mọ́sálásí ẹ bá fẹ́ kọ́ kinní kan tẹ́ ń bá wọn gbà sẹ́yìn pé owó owó owó mùsùlùmí ni wọ́n ń fún yín kìí sowó fárámìlì yín kìí sowó mọ̀lẹ́bí yín ẹ bá ti má pọn ní kàlẹ́ndẹ́ẹ̀sì tá a ti lè pọn ní kàlẹ́ndẹ́ẹ̀sì tẹ́ pé owó ẹ̀sìn lẹ́ ń gbà lọ́wọ́ wọn èyí tó bá sẹ́kù náà inú ẹ̀sìn náà ni ẹ̀nà sí o fẹ́pọ̀wọ́ ẹwà jẹ́ ẹ̀mù fàbí àwà ní ìmọ̀ wà láàmìlì náà àléhà ẹ̀mú yóò ń bẹ̀ bó owó tó ti wá di wáyé pé inú ẹ̀lẹ́yìn náà ti wá ń ra jíìpù ọlọ́yẹ mẹ̀síbò kù láìsí pé bẹ́yẹ gba pé ẹ̀jọ́ lọ́lọ́run ẹ̀yìn tẹ̀ ń fún wa ní tẹ̀ ń fún foundation wa lówó èmi náà fẹ́ ra mọ́tò àwọn afọ́n lówó mọ́tò lọ́tọ̀ ẹ̀yìn náà wòye sí sẹ́kẹ̀ẹ́ pé ó ti ń ní nǹkan kan ṣe pẹ̀lú haram báwọn ṣé kò tí ì máa ní ìrẹ́tàn ṣe pẹ̀lú haram ló jẹ́ pọ́gọ̀rọ̀ àwọn ọmọ táà ń sọ pé wọ́n ń ṣe yahoo yahoo ọgbọ́n náà ń claim pé àwọn àfáà tẹ̀ ń àwọn náà ń scam ni káàfà míì tó di pé yóò bá yín kọ́ mọ́sálásí láwọn ibò míì ẹ máa fún láwọn bribery bíi kẹ́ máa yìn ẹgbẹ́rọ̀ yìn kìí ṣe pé yín ìdàrẹ́tì náà bóyá bí àyàkùnlá àkọ́dà à ń gbádùn àwọn kìíní yìí kọ́ ṣọ́ àzárí ẹni tó bá sọ dodo fún pé àyàkùnlá mọ̀lẹ́sà kéèsì tẹ́gbìn tó kọ́ àfi pàdé ẹni àyàkùnlá mọ̀lẹ́sà kéèsì pé báyà kẹ́ mọ́ gbé àwọn ọ̀rọ̀ báyìí báyìí àwọn nǹkan báyìí mo rí pé mọ́sálà yẹn ó wá sọ ìyún tán wáyé sàn pé mo fẹ́ kẹ́ àyè kan wà lọ́dọ̀ wa mo fẹ́ kẹ́ wá fi kọ́ mọ́sálà ti sẹ́yìn wọ́n padà postpone wọ́n procrastinate ọ̀rọ̀ tiẹ̀ ju ẹni tó kọ́ sọ kíní lọ àwùjọ mindset wa bó ṣe rí nìyẹn náà níparí níparí so wá lẹ́tọ̀ọ́ so lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí n tún tán rò ilé recap kìí ṣe bí irú àwùjọ ìwọ tó yẹ kó gba àwọn ìwé kan tí wèrè mọ́tò rẹ̀ ò pín tọ́lọ́pàá wá dọ́ ọdún tó wá fọ́n lọ́pàá lówó ìwọ àtọ́lọ́pàá dájọ́ gbowó ńlọ dáràn o kìí ṣe ìwọ tó pé o qualify fún láti ríṣẹ́ kan gbà certificate certificate tó ń bẹ lọ́wọ́ rẹ o fi qualify intellectually o qualify gbogbo àwọn mentally physically o qualify àwọn èèyàn kan gba photos card tó yẹ pé tó bá ti lówó lọ first com eh, olówó lọ kó ṣe first registration nìyẹn tó bá ti ọkọ tó bá lówó lọ àti registration ṣe orí kọ̀ọ̀kan náírà likewise àwọn nims àwọn ibi tí wọ́n ti ń gba àwọn iṣẹ́ àwọn ọ́fíìsì kọ̀ọ̀kan tó bá ló lọ ó ti láwọn kan tó bribe láti bribe wọn ó kàdé wọ́n kàn wọ ẹni yẹn wá ni wọ́n kàn wá wọ́n wà pákéjì kan lẹ́yìn kan lọ́wọ́ tẹ́ jókòó aṣèwádàrí even first eh, eh, eh, first form kọ̀ lọ́rọ̀ hospital gbà mí two get size in this sense táwùjọ bá wá dàrú báyìí táwùjọ dàrú báyìí àwọn àfáà wa sọ fún wa pé يجوز دفع الرشوة إذا لم يتمكن الإنسان من الوصول إلى حقه إلا بها tán bá yẹ pé compulsorily àwọn ẹ̀tọ́ èèyàn wá wà níbì kan bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ kú tó fẹ́ gbowó dádì ẹ̀ kún bank principal àkáǹtì dádì ẹ̀ wá sọ pé kíní yìí mọ́njà sọ pé tẹ́ ẹ̀ bá ti lè jẹ́ káwọn negotiate ẹ̀ ní rí gbà ó file court the same thing tí gbogbo àwọn tá à ń sọ yìí lọ́yà náà mọ̀ adájọ́ náà mọ̀ gbà ọlọ́pàá sì ń gbà náà adájọ́ ń gbà ó wá fáìlì gbogbo tó fáìlì ẹ̀ ní rí kíní ìgbà o àfi kẹ ẹ bá wọn bá gíìnù kẹ láwọn kankan tẹ fún wọn tó bá fún wọn ní fífún pé kèye pò náà wulẹ̀ ti fẹ́ fún ọtẹ́ tẹ́lẹ̀ pé wọ́n jẹ́ ń pa under duress tá a bá fún àwọn èèyàn ní owó bribery owó bribe tá a bá fún àwọn èèyàn ní ìlú tó jẹ́ pé ó ti dàrú tí èsì àwọn ìlú tó jẹ́ pé tá a bá ní ká pẹ̀sì òfin á rí lò kí èsì pàwọn agbègbè náà ti wà at fault àti default lọ́jọ́ sọ pé ẹni tó yẹ pé kọ̀ọ̀kọ́ gbàwé mọ́tò tó wà wípé wọ́n sọ pé abúlé wọn fún wọn rárá o òwò náà di ọkọ ṣe ẹ̀tọ́ tó yẹ kó o ṣe náà that means àwọn ni ìwọ lalábòsí wọ́n bo ìwọ ni ìjọba gangan náà tí ó yẹ kí wọ́n gbìjà àwọn ògbìjà ìjọba ni ìwọ lalábòsí ṣùgbọ́n tó yẹ pé ní ní situation tó yẹ pé ìwọ gangan kọ́ lalábòsí ìwọ náà fẹ́ bòsí yẹn ni pé right kan wà tó o fẹ́ claim tó o sì rò pé o náà ó wà ní scientist láti claim ẹ̀ táwọn sọ pé àwọn ò ní fún ọ ní right yẹn tó rẹ̀ tó gbogbo tactics tí ò work pẹ́pẹ́ tactics ẹ̀rọ tó kù ní pé kó fún ọ ní bribe ah, àwọn àwọn sọ pé tàbá bára wa ní institution báyìí ká fún wọn ká fún wọn ṣùgbọ́n yóò jẹ́ pọ́ndà duress kéègbè tí wọ́n gánà tó wá pákéjì pé eh, eh, wèrè làwọn wèrè ní kinní wọn ẹ̀já àjà ẹ̀wò ẹ̀tí wọ́n àwọn envelope kọ̀ọ̀kan ti kó jọ ó ti kọ́kọ́ lo ẹ̀tọ́ rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà tán á dé wá rí pé bí dẹ́tọ̀ rẹ̀ ò ti wá lo work tàbí àwà ní ìmọ̀ ṣùgbọ́n kí wá ṣe pé ibi tó jí tún mọ́ kéé píbi tá ti wá jẹ̀bi káàánú àmọ́ dúndò pé eh, ẹ wò always way ẹ̀yin méjèèjì ẹ bá fúnra yín ní bribe ń bẹ̀rùn ẹ mọ̀ fọ́ọ̀sì ibi tán náà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ wípé láàánà lọ́ha rọ́ sí wọ́n mú tẹ̀ sí kíbi dandan ọlọ́run ìgbẹ́jìnà sí kí ọlọ́run kọ́ máa bẹ́yìn tí bá ń ṣe kíni tó bá ń fún yàn lówó ẹ̀yìn owó bọ̀bẹ̀ àtẹ̀ntí bá ń gbà jama'a níparí màá rán wa létí àyà kan torí pé níbẹ̀rẹ̀ mo jẹ́ kó ya pé ogun tá à ń sọ yìí issue mindset ni tí system ọkàn bá ti dàrú tá a máa jẹ ẹ̀mí wa lógun lójoojúmọ́ lára láti máa fi dàlógun ni ká máa gbọ́rọ̀ ọlọ́run lé lórí gbogbo àwọn nǹkan ìkéṣe nǹkan tá a máa sọ ní èdè tá a máa sọ ní kí wọ́n yá ẹ ọtún di inú àwẹ̀ tí ń bọ̀ kan tó tún sọ it must be a continuous lectures so that ọkàn yẹn á mọ̀ rí fi ama jà yóò jẹ́ pé aláàmọ̀ wa kan pé aláṣọ àwọn àtàlà sọ fún wa náà yẹn náà sọ́tún nìsa àyà thirty first pé intech tẹ́ni burúkabá ìrọ̀mọ́ tó ní haúnà àìníhù tẹ́bí ilé jìnnà sọ́gọ́rọ̀ àwọn ẹ̀yà aláyà ẹ̀sẹ̀ àwọn ẹ̀sẹ̀ a sọ fún yín pé fi ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni gbogbo àwọn kan tọ́nà ń pè lé wọ̀tẹ́ bí ilé jìnnà sí nukafir ankum sayyi'atikum ọlọ́run ní táwọn ó ṣe padà fún yín ni pé àwọn ẹ̀ṣẹ̀ tẹ́yìn náà ṣẹ̀ àwọn bí tẹ́ ẹ ti ní àwọn àìṣedéédé níwájú wa ọlọ́run àwọn ọlọ́run balẹ̀ kí ló ń ṣe kó bẹ́ẹ̀ fún yín ọ̀nà dakhilukum mudkhalan karima a a sì mú wọ ibì kan tó jẹ́ pé kí ó jẹ́ bí àpọ́nlé tó jẹ́ bí inú ọgbà Jánnà wà mú dùkún múdẹ̀ kàlà kẹrìmù múdẹ̀ kàlà kẹrìmù yẹn àwọn afásọ àwọn kan náà afásọ pé ìgbà yìí gbádùn rọrùn àwọn kan sọ pé àánú ọgbà jẹ́nà ni eléyìí lára nǹkan tó kálukú náà sì ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ náà ni kí wọ́n á fi lè kí n fúnra létí pẹ̀lú ibi tọ́lọ́run balẹ̀ kí lásọ̀rọ̀ nǹkan méjì pé òun ó ṣe àmójúkò bí a ti ṣe wa òun ó ṣe kí ni òun ó sì mú wa wọnú múdẹ̀ kàlà kẹrìmù tá a mọ̀ sí ààyè ìdẹ̀ra kọ́lọ́n balẹ̀ kẹrẹ́ kó pé ààyè méjì náà ní ń ọlọ́run tẹ́ẹ̀dù ọwọ́ àyè méjì náà remember two places in thereafter the hell and the paradise iṣẹ́ tá a bá ṣe láyè náà láàfin wọ̀ kankan lọ méjèèjì lára àwọn nǹkan kéékèèké tá lè máa fojú wò rè tó lè kó wa sórí bí ọ̀dọ̀ lọ abẹ́lá Allah subhanahu wa ta'ala á jẹ́ àmù wọ́n mọ̀jẹ̀ kó jẹ́ pé oníjẹ source of orí burúkú wa lọ́dọ̀ rẹ̀ kó sì mọ̀jẹ̀ kó jẹ́ pé òun náà yóò sokùnbá tá a fi ní aljanna wa kálá subhanahu wa ta'ala kó ṣọ́ ọlọ́mọ jẹ́nà kó mọ̀ ṣọ́ ọlọ́mọ náà wa Muhammad wa ala alihi wa sahbihi